Thank you. is a good ìwọ̀ntúnwọ̀nsì là ń ṣọ́ gbogbo. ń yà ń lẹ́nu o bá a ṣe ń fomi sí aláàánú ẹ̀ ń gbẹ lójijì. ẹni òní kò fẹ́ máa yẹ lò ní ẹ̀ ṣe ẹ̀ tọ́jú wọn náà kí lẹ wá ń ṣe gbogbo kọ́ńpáàlù dọ̀tí ẹ ṣàmù pa àbọ̀n lékele tẹ́ ẹ̀ tẹ́ ẹ̀ bá wọn. adé tí àwọn bábà náà wọ́n wá gé kókó yìí. ṣe wà obìnrin yẹn náà ó pẹ̀lẹ́ ní mọ́tò báàgì rẹ̀ ó sì tún wọlé tó ń báàgì rẹ̀ kí ló dé. ṣe adéré kàkàjẹ́ ká gbàdúrà ó wẹ̀ wá jàre. ṣẹ́wà ṣẹ́wà. nàìjíríà wà yìí o this is Nigeria o. wo ṣàṣì sùúrù ṣe sùúrù ó yẹ ó yé mi o ó yé mi ó yẹ bó ṣe ń lọ o ah, ó mọ̀ pé kò ń ṣe tó lè tó ti máa pọlọ́pàá lamẹ́ríkà tó ṣàrà fi sílẹ̀ ṣùgbọ́n ọlọ́run máa gbàkóso ok bóyá jẹ́ ká pray <clears throat> heavenly father. your head is pushing you orí ẹ yí tí n bá gbé báàgì torí àwọn màdàmú ni iṣẹ́ rẹ ni iṣẹ́ tèmi ni kí n kò gbẹ́rù tán bá bí ọ̀dà mọ́kò gbẹ̀rù tó já wọn àbí olè ìbàdàn. èyí wé mi ẹnu ẹbí pọ̀nmọ́ kíkà tọ́ka tàánú orí nǹkan kò tu egbò padà wá kó wá kẹrù. you are cooking yourself báwo a gbé gbé láìsàlẹ̀ àfáànù. everything is looking so strange to me ìdí tí ìwà bàjẹ́ fi dùn wọ́n làjú wọ́n ní civilization lóde. ẹ wà. Hmm, ṣùgbọ́n gẹ̀rẹ́ ń bàjẹ́ ni ṣe wà. ṣe ló ń pọ́n. ṣe wà. ìbàjẹ́ yangàn hmm. ọmọ mi. All the trees are losing their leaves. All the woods are losing their roots. And not one of them is worried. I am ndobo, ndobo. am mm. ndobo. Ìlú tó lábàá tó níjòyè. Ajáhùn ẹ̀wò oró ṣáà. Èmi pé gbogbo nǹkan tí ṣe wà ń dánwò nìyẹn kí ló ti gbọ́ ah, ò tí ì gbọ́ kankan àníṣe wà ìwà ẹ̀bí ìwà kàtà ni tó bá jí láàárọ̀ báyìí tó bá bá kémi àti bàbá ẹ̀ wá gbọ́ hi hmm, hello ó ṣe ń kí wa nìyẹn kò tiẹ̀ ń hùwà bí ọmọ tàbí nílẹ̀ Yorùbá rárá. Are you serious? àti bíi pé bíbá ẹ̀kọ́ la ti bi ta gbé lọ sọ́hùn ó kò dédé bí ó dé adopt gbogbo lifestyle àwọn akátá gbogbo ẹ̀ ló adopt bó ṣe máa máa wọṣọ bó ṣe máa máa múra bó ṣe máa máa ṣe gbogbo nǹkan bíi takata ni wo tó bá ṣe òun àti bàbá ẹ̀ ń gbà mí àbó mi àti ẹ̀ ṣé wàá máa ń pọ ọlọ́pàá fún wa bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ <laughs> irọ́ ni ọlọ́pàá wá dé wàá máa interrogate mi lórí ọ̀rọ̀ ọmọ tèmi ọmọ tèmi fi inú mi bí wo torí ẹ̀ ni mo ṣe ra invite ẹ̀ kó wá hmm. bá a ṣe wá sí nàìjíríà yìí àtàn hmm. wá ni o àsọ hmm. gbogbo bọ̀ wá aṣọ lè dé òfẹ́ wá gan tẹ́lẹ̀. that's very good ìwọ ló máa bá mi ṣiṣẹ́ yẹn ṣó mọ̀ pé mi àti dáàdì ẹ̀ à lè dúró sí ibà for long hmm. yàtọ̀ sí pé gbogbo businesses wà lọ́hùn. ó ní iye ìgbà táwa gan lè stay out of America yeah. we can't stay for too long so jọ torí Ọlọ́run wàá máa bá mi mójútó láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ó máa ìwọ náà máa move síbí ni o hmm? yes wàá máa bá mi watch out fún kó lè máa bá mi put ẹ through ojú mi dojú ẹ o mo tiẹ̀ jẹ́rìí ẹ mo mọ̀ pé o máa ṣe ojú mi dojú ẹjọ́ torí ẹ ló bá ẹka yé mi jẹ please there's no problem but sami ṣe wà. torí gbogbo nǹkan tẹ́ ṣe ń sọ yìí ó ṣì ń yá mi lẹ́nu ṣe wà bébí mi kò sí problem á ti kẹ́. mo tiẹ̀ jẹ́ èyí <laughs> ọkọ mi káàbọ̀. ṣé wàá ṣe wà báwo ni ṣé wàá ní ṣe ló ń pọ́n yé fún ìbàjẹ́ yangàn. pẹ̀lẹ́ káàbọ̀ jàre wà á sísá hi ṣe bí mo ti hi. ṣé lèmi hi. strange to me. In this environment, I found myself. Could you please tell me? Ooh, ìdí tí wàá bàjẹ́ fi dohun ọ̀làjú. civilization lóde. Hmm, ṣùgbọ́n gọ́dẹ̀ ń bàjẹ́ ni. ani shelo ló ń pọ́n. Yé fún not one of them is worried. I am I am the wonderful. Ìlú tó Stop doing what will damage your soul. not everything that is pleasant to the eyes are good. You tún wọ́n sí là ń ṣan omi àmujù ó pani lórí. Ada, this is Shewa. Yeah, I'm, I'm, I'm there. Like, where's your place exactly? Okay, yeah, mo rí ọmọ yẹn. Um, tó ń tabọ̀ ní Yes. Okay. I'm waiting. All right. working on you? I don't get. This is where I live. Me working anybody. You what? Calm down. Kí ló ṣe now. You ṣé nǹkan kan ti gbé ẹ jẹ to tó ti dúró Oh, oh. Ọkàn gbé mi Okay, you are trying to compare it to while we were still in school, right? Yes. With all your affluence and everything. How come? Kí ló wash me by? It's a cool place now. Fun place. A cool place? Yes. Yeah. This is where I live now, so kill wá ni? Oh, okay, spot. I don't care. Kilo ló what happened? How many questions do you want me to answer at once? Just answer. I want you to answer. Okay. Dá mi lóhùn. Say anything. Okay. Mo mọ̀ bóyá ẹ lẹ́nu pé life tí mo live my entire school is quite yeah. different now. <laughs> Okay. After school, I lost my dad. Then our family wọn wá láti east. Wọ́n wá disturb èmi àti mọ̀ sí. Wọ́n kó gbogbo properties wọn. Wọ́n ò lè jẹ́ so baby, I take àtẹ̀gbọ́n mi àtàbúrò me. no joke. don't make me cry. <laughs> no you don't have to cry like ah. so bẹ́mi àtàwọn àbúrò mi àtẹ̀gbọ́n mi báyìí ń try to survive we ended up here and we don't have a choice. we don't have a choice. Can you please, can you still, like, can I sit down? Of course! All right. <laughs> Hey, Look, you stay here. I live here. Yeah. All of my ṣe bí ẹni pé nǹkan kan tó serious ni na. Kí ló Are you serious? Ṣé wọn náà <laughs> And you're all dressed like this. Yeah. Wàá jáde nínú ilé, wàá dress up, you do everything. Eh, and you look this good. Ṣé báwọn èèyàn ló ń gbé ibi? Ṣé zoo ni ni? No, like, I'm <laughs> just wondering, I'm bothered, I'm worried. Can you just cut it? I've offered you everything in the world. O sọ pé o fẹ́, kí lo fẹ́? Nothing, nothing, just. I'm fine. Where's your sister? Where's your sister? I want to see her. Uh, and your brother. Hey, one after the other. My sister is fine. My brother is fine. À ń sùn, à ń jí, à ń jẹun, à ń wáṣọ. Ó ṣe kan tí mo bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹni anyways. Ṣé mo pé ìgbà míì expect àwọn nǹkan tó máa But then whatever life gives you, you just have to take it. So how are you? How I'm is your fine. mom? How is your dad? Everybody's fine, cool. I need to tell mom. My sọ mom sí, my dẹ̀ sọ fún pop sí. Àmọ́ wá nǹkan ṣe sí, má tiẹ̀ wọrí. Gbogbo nǹkan tí mo bẹ̀ yìí get. Eh, never mind, it's nothing serious. Okay. I'll just tell mom. I said, mom, I said, pop sí, I told them. Wà á dáadé olóṣèlú. Àwọn ọ̀rọ̀ máa my fún ẹ o. Levels don change. I'm with you. I'm with so. you. Stop. Yeah. Stop. What happened? I don't tell you, no, they give my sister anything again. What happened now? I mean, they change that. If I change that call, you won't beat me. I mean, they rake for. I'm raking for you, you won't beat me. Well, well, madam, sorry, but I'm going to be a sorry. I'm going to be a sorry. I'm going to be a sorry. mo ní kí n má fàbúrò mi kankan mọ́ má fàbúrò mi kankan mọ́ àbójú ìjà ìsìn lọ́wọ́ àbójú ìjà ìjẹ́ àbójú ìjà ìjẹ́. àwọn ọlọ́gbẹ̀dì ẹ̀sìn lọ́wọ́ ẹ̀. Talk shooting. I'm not going to talk to what you want. You be mad, I don't. Don't back your face from my bullet. Kí ló fẹ́ ṣe? Kí ló fẹ́ ṣe? Yàrá sọ̀rọ̀ kí ẹ̀ fẹ́ ṣe àwọn ọmọdé ọmọ yìí. Ó fẹ́ ṣe àwọn ọmọdé. Lọ́lẹ̀ kọ́lẹ̀ dá tẹ̀lé gẹ̀mú sí kó máa gbà ọkọ̀ lọ́wọ́ ẹ̀. Kí ló ṣe? Adé wetin be your own? Wọ́n gbà ọkọ̀ lọ́wọ́ ẹ̀. Wọ́n tell you no dey shout for my head. Wetin happen now? Na your life. Na your life explain i'm sorry please ah, ah, mi bá àìwú ló máa ń kú temper mi kí ló ń ṣẹlẹ̀ gangan ó dẹ̀ fi mí sílẹ̀ pẹ̀lú life mi. yes. yes. You're looking good. Thank wow. you, and you too. Yeah, you stay here too? Yeah. Lizzie, mo ti máa ń sọ fún ẹ, má máa gba nǹkan Henry mọ́, kó down now, stop now, stop now. Kí ló gbà? Kí ni? Bí ni wọ́n don't worry Jo. Mo má dá lóhùn jàre, sórí nǹkan tí mo gbà yìí, ó máa ń life. Yeah. Don't worry, I'll teach you. Don't mind her. Let's go inside. Kí teach me, Jo? Teach you what? Kí ló mọ̀? She, all right, no problem. Come and sit let's down. Go, no, no, no, let's go inside. We should go inside. Yes. Wọ́n ṣàdé wọlé sí dídéjọ́. Kí ló ń ṣe? Bọ́lá lọ́wọ́ wọ́n gbójú fèrèsé, ọjà ti bọ̀, everybody ti sá lọ, mo wá bọ́lá wípé á ah, gbèsè rè é. Wọ́n bá dúró lọ́ba ti ọba ti gba ẹ̀rù kọ́ọ̀rù. Àjọ. Stop doing what will damage your soul. Cause not everything that is pleasant to the eyes are good. You want to see long ń ṣọ́ gbogbo. Omi àmujù special oúnjẹ mo ti fi bẹ́ẹ̀ ìyẹn ló máa jẹ. máa ṣe àní máa ṣe máa wọ̀ mí fún ara mi. ẹ ìwọ ọmọ tó jẹun láti jọ ètò tó wá fẹ́ jàjà jẹun sí i will do it ẹ ṣé kí n bẹ ṣe ẹ fruit mm, àbí ká bẹ ṣe fresh orange. mom okay please. you get it so. I'm fine. Are you sure? Yeah. You getting so. Ẹyin lọ jókòó wọn abẹ sáàfù Getting addicted. I say you getting so addicted to this bad. Kí ni mo tún ṣe? Mo gbá wọn kaná. Ó yà ó yà ó yà Careful, careful, oh my girl, oh, oh. Cause you getting too addicted to this bad habit. Cause you getting too addicted to this bad habit. Oh. Getting soaked. You're getting soaked to these bad habits. Careful is the watchword. Careful is the watchword. Careful is the watchword. Careful is the watchword. You're getting addicted. You're getting addicted. You're getting addicted. Don't be too, don't be with this bad habit of yours. You got him to the habit that is so bad, oh girl. addicted, i It's dangerous. Getting hooked to this bad habit is dangerous. It's dangerous. Dangerous. Dangerous. dangerous. oyè understand oṣù ọ̀hún ti yẹ ẹ kú lé o. ẹ kú lé ilé ìṣe wa ń jó ilé kú o ṣe wà ó ga ṣe bá dé ti wọlé yàbá kẹlẹ o. ẹ kò lè gbọ́ yín ẹ bí sí wà ní tiẹ̀. tí o bá gbọ́ ọ ṣáà ríran. ọ̀sìn. How are you, darling? I'm fine. Kílódé! <laughs> Thank you. What was she grab it? I need a drink. Let me have some. I just want. No, you can have it, mom. It's dance. Let's dance. Mo bẹ ẹjọ́ yẹn lánàá. Ẹjọ́ jàre. Fún mi jẹ́ kí n mu drink. I need more. I need ṣe dandan ni. Ẹ̀dẹ̀ fẹ́ bá mood mi jẹ́rù láàyè. Please. Could you please tell me? Ṣé bá mood bàjẹ́ fi dòun ọ̀làjú wọn ní civilization lóde. Where exactly did we go wrong? Because I don't get it. Kò yé mi náà ṣe bí ọ̀rọ̀ ara yẹn kíra yẹn dáadáa. Kò yé mi rárá rárá. Níní ọlá, kí ló ṣẹlẹ̀ náà? Eh, Ìwọ́n tiẹ̀, wàá ṣàlẹ̀ fún mi lórí mu. Okay sir.

bọ̀ ṣọwà sórí àwọn ìwà ẹlẹ́nijọ́ mẹ́ta yìí ó rí bákan ṣé kò sí. ìwà mi Dad, hmm. I don't get you kí ló ṣe wà mí I don't really understand what you're saying. àṣì ni bó ṣe ń rí bí a gbìyànjú ẹsẹ̀gbẹ̀ má wọlé má wọlé má wọlé mo ti fẹ́ bí ẹ lé ìbéèrè kan ni. Um, ṣé o ti ní ọkùnrin kan tẹjọ ń ṣe wọléwọ̀de. ọkùnrin like mi ò kẹ́ẹ̀tì kan tẹ̀ sọ ọkùnrin mi ò understand i don't understand what ah, you say. everything lo understand is like like like ló ń bí ìlọ́wọ́ mi ó ń ṣọmọ kékeré mọ̀ náà like a boyfriend. <laughs> a boyfriend oh. ọkùnrin. Oh. I don't have a boyfriend. Mi ò ní boyfriend. O oh, ò boyfriend? Yes, I don't. Oh well, ẹ̀wọ̀n ṣọmọ kékeré, even if you do, I don't see anything wrong in it. So yeah, eh, o ti wo eighteen now. So if you decide to have any boyfriend, nisin, eh, at least ẹ ní some years of courtship kó tó di pé àwọn afẹ́ra yín. Ṣùgbọ́n you see, ìbáṣọkùnrin ni ìbáṣọbìnrin ló fẹ́ jẹ́ ọ̀rẹ́ ẹ̀ ẹ̀ ní advice pé kò jẹ́ kó máa wá ẹ wálé ká mọ̀ wọ́n dáadáa láàrin àti mọ̀mẹ́ then a lè ẹ sọ́nà pé èèyàn báyìí o bó ṣe ń hùwà yìí o kì í ṣe ọmọ tó kọ́ léèrè àbí pé ọmọ yìí o ọmọ dáadáa ni you ká tiẹ̀ mọ̀ rẹ̀ so that a lè mọ bá ṣe máa nurture gbogbo friendship um, arrangement in life okay you know? yeah mo understand you mm. but dad the only friend I have is one day ẹ̀ dẹ̀ mo one day dada ó máa wá sílẹ̀ so mi ò understand kò tẹ fẹ́ anyway ṣe bọ́ rẹ ni uh-huh. ẹ fẹ́ mọ̀ wọn no problem màá mọ̀ rẹ̀ mi wá sílé but thirty more one day but any other friend I have I will bring them home is that what you want mm. are you okay with that yes I think we're cool now right. We're cool. So you're sending me out. <laughs> How can I send you out? Is that possible? No, mi ò lẹ́yìn. Kókó sọ fún ìwọ́kù. Ṣèbọ̀rẹ̀ mi ni. So my little girl now doesn't love daddy no more. Oh, oh dad, you know I love you. Don't worry, I'll bring my friend. She bought me mom. Okay. What's your problem? Hello. All dad. <laughs> láláì mọ̀ wípé ohun tó dùn ní ìpànìyàn. ojú máa re ni o ilẹ̀ tó ń bè mí lónìí o èwo ni à ń bọ̀ bí ẹja tútù ìwọ mi dẹ láàárọ̀ yìí. ẹlẹ báwo ni what are you coming for ọ̀dọ̀ ọ̀rẹ́ rẹ hmm, ká má fọlẹ̀ ọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ àti inú kọ̀ǹpútà gan mo pilẹ̀ ti rí i pé àlejò kan wọ àdúgbò yìí ah. torí bó ṣe ń gbogbo sọ̀rọ̀ àǹdí ìpata sí security ló dúró tì ọ́ yìí ẹ̀mí mi wọ́n fi ń mí gbogbo àdúgbò yìí bẹ́ẹ̀ ni mo sọ fún ọ kò sì sí ọwọ́ inú ilé kan tọwọ́ mi ò tó láàrin nínú ilé tó wé òjògùn ẹ̀ ẹ èmi mo nínú ilé yìí èmi sọ rere ògùn rè èmi mo ní tó ah. ti yọ mo ní oògùn rè òrítọ́ yọ sọ bọ́lọ́ yẹ wá sọ fún ọ ìtí ó mú mi dọ́ọ̀dúró ni pé o ti ṣoríire lónìí ọlọ́run pàdé èyí ọmọ ẹ̀lẹ̀ mo nífẹ̀ẹ́ rẹ mo fẹ́ fi ọ. ẹ fẹ́ fẹ́ mi. ẹ gẹ́gẹ́ bí ìyàwó ni òwúrọ̀ ń gẹ́fẹ̀rẹ̀ ni ó. ẹ rí i pé mo fọ̀rọ̀ yín rẹ́rìn. ẹ ọ̀yà rẹ̀ nílò láàmú rìn. níbi tí àwọn look good guys tí wọ́n wà nígboro tí ó jẹ́ pé àwọn ló ń lé àwa báyìí bẹ́ẹ̀ bá tiẹ̀ wá fine ẹ̀ tiẹ̀ sí nínú àwọn spending lavish rárá. èmi bẹ́ẹ̀ ni. Ah, ọ̀pá tí ń rẹ́kọ̀ọ́ ìyọkọ̀ ọ̀run lórí ọ̀pin ilé mi àwọn tó wá sọ náà ara wa náà nìyẹn ẹ̀ spending lavish sọ̀sọ̀. ẹ CEO security officer. mi ò fi sọ rere o. ẹ jọ ẹtẹ red button kẹwàá bí gbà. ìwọ náà já lọ àlọ́jú jẹ̀kọ́ ọ̀gùn ọ̀bọ̀n ló ṣe fújì ń gbòòrò òkúta rẹ̀ ń bọ̀ ọkàn lè lẹ́ni

o ṣe àparí ọkọ̀ mẹ́tẹ̀ẹ̀ta. so gbéṣẹ́ mi fún mi bí. dútì rẹ náà lọ wa ẹ gbọ́ o ò tí ì sinmi o nígbà tó ti fọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta ìtàn ní ìsìn sórí ètò owó lọ́ọ̀kan yìí. onítáyà kan ó bò ń tinú tẹ́yìn. tó ti yọ ní ìsìn ọ̀sà kíákíá tó ti yọ ní ìsìn ọ̀sà kíákíá ọ̀kàlẹ̀ láì ọ̀yáwọ́. sórí tí n bá ní ò lọ́pọlọ á dàgbé mò ń rágbáfin wọn náà gbọ́ bóyá sọ̀rọ̀ bíi bọ́ǹbù hmm? Mm. tó sọ̀gáru ẹ lójú ni nǹkan tí ò yí ẹ máa jẹ́ kó yí ẹ lẹ́nu sórí tọ́lọ́n bá bùkún ọ̀gá tí wọ́n bá ra plane nínú ilé mm. èmi tí màmá wà wọ́n rè mm. tó túmọ̀ sí wípé àjọ máa fò lókè báyìí ìwọ ò mọ̀ ju géètì yẹn lọ ò wá lọ́pọlọ ní kí n máa lọ fọ wheelbarrow tó bá dúdú ọpọlọ ẹ náà tó dúdú ni. wo jẹ́ ìsọ kankan fún ọ ó rí pínpín àmọ́ kọ́kọ́ dé <laughs> kí n mọ kọ́kọ́ pé ọ mo ní páílọ́ọ̀tì gbogbo ọkọ̀ náà lọ́ọ́ mọ̀ wà tó ti yọ ṣùgbọ́n gbogbo ọkọ̀ tó bá ti ní táyà náà lé wa yìí ọlẹ́tọ̀ àti máa fọ̀ wọ́n ni o tó ti yọ bí ìṣe ń fi táyà rìn lélẹ̀ náà fi táyà rìn tó ti yọ ọ̀sá pàápàá lòun ò lẹ́ kọ́ wa bá ń fọ́ ti rí ìmù ti rí ìmù kọ́ máa ṣáìn tó ti yọ ọ̀fọ̀ tọ́ ọ̀bá ìfọ̀ oníṣídìí tì rẹ̀ nù. ọ̀rọ̀ lọ́hùn dúró. polisi ẹ ni. ṣé mọ́tò tó fi ń gbé àbí mọ́tò báwo ṣé wèrè tó gbé kalẹ̀ yìí òun ló fi ń kó àwọn fámìlì ẹ̀ nílùú yẹn. ọmọ pé ní ojú ọmọ rẹ̀ nù dọ̀tí ni la fi ń ṣàlẹ̀ káàkiri kéékèèké ní ilé olówó gbogbo kọ́páǹsì ẹ gbọ́dọ̀ tún ṣe ni o. kọ́ ọ̀fọ̀ tó ti yẹ ọ kọ́ ọ̀fọ̀ tó bú òbí ẹran lólóńgbò kọ́ ọ̀fọ̀ <laughs> kẹ́ni ah, ọtí ẹ̀ léjì ti rí. mi ìlọrọ bí màá bá ẹ jẹ lónìí. <laughs> ọmọ yìí o ìjọ tó o sì kọ̀ọ̀kan wá gbà sẹ́ńbì ọwọ́ wa ló dé sí bẹ́ẹ̀ ni èmi mo ṣí géètì fún ọ. ẹ tó bá wá ṣí géètì fún mi. agogo rẹ ti kọ́ ló lè ṣe ọmọ èèyàn mọ́. ẹ ọlọ́run ti promote mi jù ẹ lọ ló fà á. kò pọ̀ kankan ah. máa fọ ọkọ. ìyá mi ilẹ̀ rí o. ẹ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ nísìnyí ṣẹ wá ti pàṣẹ. ẹ ń gọ́ràn nù. ṣé àwa méjì ti ń ṣe ní pẹ̀lú nǹkan mi. Ah, oríṣiríṣi ni mo kàn mú méjì hàn. ẹ wo torí ọlọ́run mi ì bá yín sí ń bẹ̀ o tí wàhálà bá dé ẹ̀yin méjèèjì lè máa dáràn o ẹ ti gbọ́. tẹ́ḿbà jí ọkàn. yàgò gbé bọ́kẹ́tì kan mọ́ ti ẹ̀jọ́ gbé kan gbogbo bọ́kẹ́tì. ó mà ń domi ní ìlà o òun ò sí ń ọgọ́ òsì gbọ́dọ̀ máa bàjẹ́ irú wa ọmọ àwòmọ́ ọ̀run. ọmọ pé nǹkan ti ṣẹlẹ̀ yìí gbogbo ẹtí ẹ bá ti ń pè mí sẹ́wà tó ń sẹ́wà káàkiri sẹ́wà sẹ́wà wà ní ayé ni ọkàn wa wọlé olówó dé sí i hmm. àwọn ayé tètè ojú bọ̀rọ̀ rẹ̀ hmm. tó ti yọ nísìn ṣùgbọ́n tó bá ṣe pé ó jẹ́ olùdámọ̀ràn pẹ̀lú dádì àti mami mo fẹ́ kọ́ bá wọn sọ̀rọ̀ pé kí wọ́n wá èmi túmọ̀ ọ̀nì hmm? èmi túmọ̀ ọ̀nì tó ti yọ ẹ̀bọ ńlá làá bá wọn gbé ẹgbọ́ kàkà tí kagún láyà ni tó ti yọ ńlá bá wọn gbé ara orí egun orí àkàlà mm. eh, orí ẹtù mm. tó ti yọ nísìnyí àti ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ ìdí ọ̀bọ̀n kọ́ tó ti yọ ní sí mm. ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ tó bá pọ̀ eh, a ní bú ewé kankan kúrò lára àwọn ẹ̀kọ́ a wà ta ìpolé lórí tó ti yọ ní sí orí ìdí ọ̀bọ̀ tó rí kò lè. Ah! igúnnugún kọ àkàlà But you answer me now. Pẹ̀lú tramadol. But you are ṣe dáadáa. Ọmọ ń fa gọ́tà. But you are ṣe dáadáa. Ọmọ ń fa ṣíṣà. Ọmọ ń fa kẹ́míkà. Wetin happen? Wetin happen? Wetin happen? Who dey pursue you? Abeg, let me check outside if anybody they follow me, abeg. E be like say you don't dey You don't dey craze So you go find trouble for outside, you come run come house. Ah me dey grace. dey grace. e be like say you dis girl you no wan dey get respect again o. respect for who. Hey, i dey warn you. warn who. you know say i dey warn you. warn me for wetin. the day wey i go catch you ma wo. wèrè já mi láyà ní ṣá ah, ah, kí ló ṣẹlẹ̀ mi tẹ́ ma àwọn tó ń lé wèrè bò mo rò pé ogun ti ṣẹlẹ̀ ni. if dem catch you na there you go die i no get any money wey i go take bail you. just help me check outside make me i help you check outside o ti ya wèrè o ló ṣì. aunty kí ló máa ń ṣàlàyé ṣó mọ̀ mú gbá mi. ẹgbẹ́ nu sọ̀hún kẹ́ ṣe make up ah alpha mo wa ok mo wa jàre mo wa alpha wetin dey happen wetin happen make up wo jọ jọ sáré hold on jàre kí ló ṣẹlẹ̀ ẹ má ṣe make up mọ ẹgbẹ́ kínní tó make up tẹ̀ tí fi wọ́n náà wá ṣe ààrò ah, ojú àmọ́ ah, bá ṣe rí. ẹ eh, sit down na wetin happen ẹ eh, ẹ get one thing I wan ask you. ẹ ẹ ti mi dá sí. nǹkan tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ sórí kíní tí. ẹ dẹ̀ máa lọ ẹ dẹ̀ máa lọ ẹ gbégbá yín kẹ́ máa lọ oh, ẹ má ṣubú. liva mi ṣubú lùkùlùkù omi wọnú omi. mo rántí ọjọ́ tí mo wá síbí báyìí náà kíní tí gà yẹn fún ẹ lọ́jọ́ yẹn tí mo wá ti dáàdì wà kàn mí ẹ have you forgotten tó fún ẹ tí ẹ̀gbọ́n ẹ sọ̀rọ̀ yeah I need it i no understand you so you want that thing yes. wey i give you that day. yes that thing. ẹni ó faná sílé má fi faná sẹ́nu ara mi o láì ṣe Ṣàngó o láì ṣolúkòso iná lójú iná lẹ́nu owó tí ò tó faná sílé má fi faná sẹ́nu ara mi o láì ṣe Ṣàngó láì ṣe Olúkòso ìyá wọn tó iná lẹ́nu àwọn olóògbé fáìn tì ọ̀nà àwọn sáǹtọ̀ ọmọ ẹgbà tọ́lá ṣù àwọn tó ti fún ọmọ ẹgbà ah, tọ́lá ṣù. ó sàmọ̀ àti kánò ṣe ṣẹlẹ̀ mọ̀ bí yéṣu lè wájú àná bí o ayé wà bí o àwọn òfin àwọn òfin. na igbó make you go gaga codeine make you dey craze o. jean wọ́n ti wá o. pẹ̀lú tramadol. wọ́n ti wá o. àwọn ń fa gọ́tà. wọ́n ti wá o. àwọn ń fa ṣíṣà. wọ́n ti wá o. ọmọ ń fa kẹ́míkà. wọ́n ti wá o. na igbó make you go gaga na codeine make you dey craze oh.

Dangerous. Dangerous. Dangerous. What is Dangerous. Dangerous. Dangerous. Cause you getting too addicted to these bad habits. Cause you're getting too addicted to these bad habits. Oh, getting so, getting so to these bad habits. Oh. Careful is the watchword. Oh. Careful is the watchword. Oh. Careful is the watchword. Careful is the watchword. Getting addicted, I'm a zorgo. Ma kalema is an noise, Zangarua, Zangarua, Zangarua, Zangarua. Ooh, it's dangerous. Getting hooked to this bad habit is dangerous. It's dangerous. Dangerous. Dangerous. It's dangerous. Dangerous. Oh, it's dangerous. Dangerous. yé fohùn ìbàjẹ́ yangan o ọmọ mi. ayé ndogbo ndogbo ayé ndogbo ìlú tó lọ́ba tó níjòyè ndogbo ajáhùn ẹ̀wò oróṣà jẹ́ ká lọ́dà wọn lọ́ba jẹ́ Stop doing what will damage your soul. Cause not everything that is pleasant to the eyes are good. Ìwọ̀ntúnwọ̀nsì là ń ṣọ́n gbogbo. Omi àmujù ó lè pani lórí. Ká máa zọ zọ̀ngàn zọ. Ọmọ mi gbọ́. Bọ́ọ̀lù tí bàbá ń sọ. Ọmọ mi gbọ́. Ọmọ mi gbọ́. Bọ́ọ̀lù tí màmá ń sọ bí ó bá tẹ́tí àwúrò fún ẹ lọ́la ọmọ mi bá bọ́ọ̀ tí o bí sọ. eléwo la kùsùn náà jáde nísìnyí yẹ́n yẹn lè ṣùgbọ́n àná ọmọ tá ń bá wí tó àrùn kì ó ṣetán àti parun ni àlọ́mọ tá a ń bá wí tó ń warùn kì í ó ṣetán àti parun ni. Sara rẹ̀ di ikú tó ń jọkẹrẹ tó ń rẹ̀ di ẹ̀ e. láláì mọ̀ wípé ohun tó dùn ní ìpànìyàn máa rántí pọ́jọ́ ọ̀la rẹ̀ ṣe kókó ọmọ mi máa rántí pọ́jọ́ ọ̀la rẹ̀ ṣe kókó bẹ́ẹ̀ sì rèé ọwọ́ ẹni la fi ń tu ara ẹni e ṣe òwú tú ààrẹ ṣe ọmọ mi yé àbọ̀rọ̀ ni báwo gbà òwú. ọmọ mi gbọ́ báwo tí bàbá ń sọ mm-hmm. ọmọ mi gbọ́ báwo tí màmá ń sọ báwo tí màmá ń sọ bí o bá tẹ́tí àwúlò fún ẹ lọ́la ọmọ mi yé ọmọ mi gbọ́. ìwà rere ṣòun lẹ̀ṣọ́ ènìyàn àní ó kọ́ rere ó sàn ju wúrà ó fàdákà lọ yé máa rántí pẹ̀gbẹ́ burúkú ń bà wà rere jẹ́. ọmọ mi ṣára mọ̀rú ọ̀rẹ́ tó máa yan ṣùgbọ́n àwòkọ́ṣe rere ṣòun ni kò jẹ́ òwú fún gbogbo ènìyàn tí ń bẹ láwùjọ ọmọ mi èyí omi àmújù inú ló ń fi irun ni èmi ò wé kẹ́ jáyé ayé yìí jẹkújẹ ni ò dá ó gbọ́ ó. ọmọ mi gbọ́ bóun tí bàbá ń sọ. gbọ́ ó gbọ́ ó ọmọ mi yé ìyá. bóun bóun tí màmá ń sọ ṣeré. ṣẹ́wà ṣẹ́wà ṣẹwà but irú lẹ́fọ̀ ló ń yìí yẹn I was shocked to realize that you do drugs. Jọ́dá de mo wọ́n nínú yàrá ẹ̀ gbogbo ẹ̀kọ́ ọ̀run ọkọ̀ everywhere kò wà messed up. Oh dear, oh dear, oh dear. the funniest part ni pé o tiẹ̀ fi bò. Ṣé torí pé mọ̀mísí ò sílé àti pọ̀písí ló ṣe she ṣe bó ṣe ń bí Talking, you're not saying anything. Darling, do you know how drug addicts ends up? No, this will kí sọ̀rọ̀ tọ́kọ tó sọ ètò tó wà lẹ́nu ẹ̀. Ṣé o fẹ́ end up bí àwọn tó máa tó máa sunu gọ́tà tó máa ṣe bí tó máa ṣe bí nuisance kiri ládùúgbò pẹ̀lú gbogbo nǹkan tó ń mu? Ibo ló ti kó gbogbo kí ṣé Amẹ́ríkà tó lọ náà ló ló sọ ẹ́ di gbogbo bó ṣe dà yìí ṣe wà? Hello, kí ló ṣe ẹ́? Ṣé wà èmi ni wọ́n ń lo ó fún? Yeah, Niniola, kill ló ṣe of my room. Ah! What is your problem? Sewa, did you just call me by my name? Yeah, I just called you Niniola. What do you want to do? like, like seriously, are you, are you, ṣé, ṣé, do you know? Ṣé gbogbo nǹkan tó ń fa ló ti jẹ́ kó má respect for anybody mọ́? I don't know. I thought you said something like, Ofe. Yes, that, that is exactly what I am going to do. I am going to call your mom right now and tell her you do drugs maybe they should look for something bóyá kó gbé lọ sí rehabilitation center or something you need to get your brain checked. mú fóònù kò pè wọ́n náà. mo máa ṣe yẹn. oh i would love you to do that. ṣé o rò pé mi ò ní secret ẹ lọ́wọ́. i don't understand. you don't understand. Mm -hmm. you want to understand. <laughs> o rò pé mo rí wa ti pop sí mi. excuse you. yes in the, yes in the kitchen. ṣàbùkù ìyàwó yẹn wà. ìyàwó ìlú ara mi tó ń sìn wọn náà kó tó wù sókè. kí ni ṣé wàá ń kọ́. ṣé wàá bá wò ó sẹ́ni tó ń wà bá wò ó. sùúrù ẹ mọ̀ kan usual place five pm jẹ́ ká pàdé. agbára àti gbàgede rẹ. ẹ máa lọ jọ. Oh. Emang aku cari nǹkan tó kí ni. Niniola call my parents you want to call them call them now. you okay? Sherry, mi ò tẹ̀ lọ́rọ̀ bá yín sọ ṣẹ́rí gbogbo yín àwọn mọ́mísí àti pọ́písí wọ́n máa tó dé láìpẹ́ tí mo bá gbọ́ anything I mean anything from anybody or from any one of you ikọ́ tí máa ṣe fún yín oh okay okay okay ẹ rò wípé mo ní secret yín lọ́wọ́ mo ní àṣírí yín lọ́wọ́ right gbogbo ara láṣìírí náà mm-hmm. so ó mọ̀ mo láì pò ṣe mọ̀ sórí ìwọ cook àbí kí ló ń pè bó ṣe ń gbé oúnjẹ tó ń ṣí freezer tó ń kó oúnjẹ lọ́lé gbogbo ẹ̀ ni mo rí o. yes yes shut up please i'm talking gate man. ṣé mi. shut up bẹ́ẹ̀ yín ṣe ń gbaṣẹ́ wọlé tẹ́ ń gbé jáde tẹ́ ń kó wọn wọlé tẹ́ ń ṣoríṣiríṣi inú lẹ́yìn gbogbo ẹ̀ ni mo rí ojú mi tó every damn thing do you understand. shut up please i'm talking yes driver mr uber taxify no kí ló ń pa ẹlẹ́rìn ace bó ṣe ń fi mọ́tò mi àti mọ́tò popsi bóyá fi ń ṣe uber tó ń gbé taxify ó mọ̀ pé ọmọ yìí kò ní mo kọ̀ ṣé kí ni mo kọ̀ léyìnlò mi ò sọ anything do you understand any one of you i mean any one of you tẹ́ ọ bá mi dán shit wò. <laughs> Getting soaked. You getting soaked. You getting addicted. I say you getting so addicted to this bad habit. To this bad habit. Oh, careful, careful, oh my girl. Oh. Cause you getting too addicted to this bad habit. Cause you getting too addicted to this bad habit. Oh, getting soaked. You getting soaked to this bad habit. Oh, careful is the watchword. Careful is the watchword. Careful is the watchword. Careful is the watch you Zagarewa. Trust me. Let me shock you. Yeah, people don't sleep. It's always mad fun. You've not seen anything. Jakado came here, you see life. This is our own like you. Oh. What good? What's wrong with you? Oh, okay. Do You want this, right? Alright. One second. Epichelle. ẹjọ́ mo fẹ́ indomie méjì ẹyin méjì mi ní pé wá gbé ń o. you are going to love it if you don't come back call me a not Yes. This is our own Lekki. This is our own kingdom, and I'm a queen here. There's nothing you can do about it. Fetoja. Ah, <laughs> Alpha. what's up? How are you? I'm fine. Uh, hi. Why? ṣé o béèrè mi ṣé o lójú mi kan ṣé o béèrè mi ṣé mo jẹ́ lówó lánàá. bàbọ̀jà ẹ̀yin ni abájọ tó fi jójú ọgbà ó ti gbé boko ó ti mẹsẹ̀ mú. won't go ṣẹwà. ṣẹwà kò sáré kò sáré bẹ́ẹ̀. ṣẹwà kò lè sí bá a fún mi. kí ló kù sílẹ̀. ṣẹwà wọ́n ló wà lọ ẹgbà pèsè ṣẹwà. ayé ah, wọn dòrò lọsí àpò ọmọ ó dùn èmi ọmọ wò pé èsì eré àṣemọ́jú ènìyàn mọ́ gbádùn ara wọn ìmọ̀ pé wọ́n gan mọ́ sásẹ́ tó báyìí o ọ̀sá mi mọ́jú mọ́ ni torí gbà tèmi náà bẹ̀rẹ̀ ijó orí àga lè fa tum tum tum tum tum tum tum tunjú bẹ́ẹ̀ lára mi tilẹ̀ sí kò ní pin yẹn kù òṣèwọ̀n àyìn wàá mọ̀ pé ọgbà tèmi tó báyìí. <laughs> àmì mọ̀ pé looking ugly guy bíi tiẹ̀ náà ṣàpràprà ah, ṣàpràprà. Ah, sori ọ́ngìlì tí wọ́n sọ mo lè ọ́ngìlì lójú so láti bí ìdodo mi sísàlẹ̀ ìwọ̀n ọ̀gí o tó bá gbéra tán ìmọ̀ ah. jàbí alágbá dárí fún ọ ní. ó yá wá lọ ṣe dropping of the car fún mi. ṣé kí n lọ ọjọ́ lọ sọ ló búkú làwọn dírẹ́fà tí wọ́n gbà fún mi ó ti kọ́ kọ́kọ́rọ́ mọ́ ẹnu igilésàn starti. starting of the car. ọ̀kan kọ́kọ́rọ́ mọ́ àtúndá ṣẹ̀ṣẹ̀ pa àwọn olùkú. báwo la ṣe máa wá ṣe báyìí. bá a ṣe ṣe máa dé ṣe uh, of the money náà ṣe fún mi. abẹ wọn lókè sá sá kí ló bẹ́ẹ̀ là sá bá padà. ṣẹ́wà ó sì lé wọ̀ rí. ṣẹ́wà dà. ó sì lé yàrá sá. ṣẹ́wà kọ́. ṣẹ́wà ń bẹ nínú ilé. kò sí nínú ilé àti tún gbogbo nínú ilé kò sí ṣẹ́wà nínú ilé. ṣé kò jáde lẹ́nu gate. ṣẹ́wà ọgbà bí ìkọjá n ò rí láàárọ̀ yìí láti àṣàrà ètò káírù mi náà ló mi ni mo ti jí tí mo ti ń wẹ̀tì gbogbo fúláwà ni mo ti ń fomi sọ́kọ̀ nígbà ní dráìfà ọgbà líìfù ìdí nù. ó dá mi lójú pé o dúró sí ibi tí o kò dúró sí ni ọmọ ẹ ti jáde níbi láàárọ̀ ẹ̀yìn ẹ̀. èmi gbọ́ ọwọ́ ẹ̀lẹ̀kùn ẹnì o èmi gbọ́ ọwọ́ ẹ̀lẹ̀kùn ẹnì o kò sẹ́ni jáde níbi láàárọ̀ ẹ̀. kò sẹ́ni tó jáde o àti ìdájí mo ti jí. ẹ kí ló dé tí géètì dẹ̀ wá ṣíṣí. ẹ mo lọ wo àwọn bitanda dustbin sí pé kí n tó àwọn ilé. ta ló jáde ṣe. ṣé tọ́bọ̀ta ó lóun fẹ́ ra gọ́gù máa ní àwọn ọ̀tá gọ́gù ń bì yìí ìdí tí mi rọ́ọ̀ṣì ẹ̀ bọ́ta nù pé kó tètè jáde kó má fi tiẹ̀ kó bá téèyàn. o ṣílẹ̀kùn fún ó wọnú létọ́ ẹ wá ṣe sọ yẹn. kò wọlé tán o. àníṣe wà kọ̀rọ̀ oṣù wọlé ọmọ yẹn ò sí nínú ilé ibo ló wà sẹ́ẹ̀ ọjọ́ ìjẹ́ ìjẹ́ ń kiri kan ṣe ẹjọ́ ṣọ̀nà sà ṣe wà dà ṣe wà ṣèbí ṣe yí ni pé kẹwàá sọ̀nù lé kẹwàá wẹ́ gbọ́dọ̀ jáde lẹ́nu géètì. ẹ wò ọlọ́mọdé àsorí ibùkún o ọmọ mi àmọ́ sùn fanfan tí ó jẹ́ pé tó bá ń jarun pa ó lè ré bọ́ sí ibi abẹ́ bẹ́ẹ̀dì ẹja sẹ́ẹ̀kì ẹ̀. ẹ kó tún lọ ọmọ yín wo ọmọ yín wo ló jarun pa tó dúdú yé kíní kan ṣé wà. àìgbó make you go gaga na kò dín make you dey crazy oh na rep na make you go gaga na chamada. make you colo, na ego. make you go gaga na kodi. ìpàdé ifá tí wọ́n sọ fún olúwa yìí. sẹ́wà sẹ́wà ebu ẹ ti rí mami dadi sẹ́wà ti dé o sẹ́wà ti dé síkírìtì ló gbé sẹ́wà wọlé síkírìtì ló gbé wọlé o ilé wọ̀rọ̀ ní orí kúkú náà yé o síkírìtì ló wọlé rẹ̀. Ah. ìdìtú kí ló gbé wá. ẹyẹ tó gbé wá rẹ. bí mo lè ti rí kí lè ṣe fọlọ́ mi kí lè ṣe fún kí lè ṣe báyìí kí lè ṣe.

gbọ́dọ̀ ń múlẹ̀ ti pàdé múlẹ̀ ti ń bọ̀. Eh, actually um, mo ń rìn lọ by the road side ni so mo wá rí i pé ó ṣubú sí ẹgbẹ́ títì mo wá rí i pé èèyàn tí mo mọ̀ ni ó dẹ̀ jẹ́ ọ̀rẹ́ àbúrò mi so mo wá ní kí n àsìtẹ̀ délé because ó wà somehow tipsy. èèyàn wà somehow tipsy tó bá mú ilé ìrìn àbótí àbótí yó tán o ṣọ́ pé yẹ gbé òpùrọ́. no not at all sir mo ń kọjá lọ tí mo rí ẹmúdẹ̀ mọ́ mo ń kí n gbé wá sílẹ̀. ìgbà mi tó lọ lọ ọjọ́ lọmọ ìbẹ̀rẹ̀ wẹ̀lẹ̀ mo máa lọ tẹ máa lọ tẹ. ọ̀rọ̀ ọmọ o. ẹ jọ kọ sí wa tí mo dúró sí bíi mẹ́jọ nǹkan ah, burúkú lélẹ́yìí o. èyí ni mo náà àbí irú embarrassment wo lélẹ́yìí tó lọ lọ. mo lọ sí gbogbo àwọn ṣàṣàṣà ètò ìyọ̀ lọ ọmọ tèmi àtọ́ lé o mọ fámìlì tó ti jáde ni adéṣẹ́wà wà á di ẹ̀ tó ń gbé káàkiri ní ìjàgbàjàgbà wá sílé doctor àbí ẹdùn mi you understand ẹni ìbílẹ̀ pé ọmọ mi mo yín yẹn how can you be like that why ndé olùbẹ̀rẹ̀ gbogbo gbogbo ọdún ṣe à ah, stop ẹ àṣọ ah, ẹkùn má ṣe anything but not this one. Who sún me? àti èèmọ̀ pé láti amẹ́ríkà tàbí kò ní lọ́wọ́ bọ́ yín gbogbo ètò wá ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta ó wá dé kéka ó ti wá dé ó ti lé jẹ̀ ní wa náà. ó ti ga jù. kí ló ṣe lè adéṣe wà sọ fún wa náà. <laughs> choice for yourself afọ ìgbogbo chance a sọ fẹ́ pé kó má ṣe wọ́n wá di pé òun tètè kó lẹ́tẹ̀tẹ̀ tó. final decision Meaning nínú ilé ni pé as from now o jáde nílé mọ́ if you have to go out wàá sọ fún mi pé bí bye bye ló lọ wàá dẹ̀ fún time tó bá padà dé ní time tó sọ yẹn o ò ní like mi àmì gbogbo nǹkan tó ṣe àsọpẹ́ anything you want to do, we allow you. But this one, no. I say no. Tó ti gbọ́. Kí ló fa ògbéni ètò yọ̀ náà? Mi ò mọ̀ nǹkan tó ṣe ọmọ. Ó jẹ́ owó ṣíbi ọmọ tó yẹ pé bẹ́ẹ̀ ni pé àwọn ọmọ ọlọ́mọ jẹ́ kárí bẹ́ẹ̀ pé ọmọ tó mú drug. Ìwà mọ̀ kí ló dé? Because gbogbo àwọn ìwà pálapàla àwọn àwọn ọmọ tó wà ń tàǹsì nǹkan tó ń mu wọn náà máa kó ayọ̀ kí wọ́n máa mú methylated spirit bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ o ò tí wọ́n mu methylated spirit wọ́n fa sọ́ọ̀kì òun ìsinmi demonic attitude tó wà nù wọn in fact ẹ eh, tí èṣù gan bá wá sáyé abẹ̀rù àwọn tó wà lálàyé sí abẹ̀rù pé àà ah, ah, ẹ̀yin gan èṣù ni that's why I said bring your friends home tàbí mú àwọn ọ̀rẹ́ tó ní bọ́mọ̀ ẹ̀ sọ̀rọ̀ bá sọ̀rọ̀ bá sọ̀rọ̀ nìyẹn mo sọ fún ẹ̀ yẹn ok. ṣé tó ń sọ yìí àwọn ọmọ bàbá bá bẹ̀ sọ̀rọ̀ kó máa mọ̀ra wọn kí ló ń ṣe é gbogbo sọ̀rọ̀ náà. Adéṣèwà, you are not fine oh. You are not fine. There's a problem somewhere and you can share with mommy. Getting soaked. You getting soaked. You getting addicted. I say you getting so addicted to this bad habit. To this bad habit. So careful, careful, oh my girl, oh, oh, oh, getting too addicted to this bad habit. Cause you're getting too addicted to this bad habit. Oh, you're getting soaked. You're getting soaked to this bad habit. Oh. put an end to all these things that she could make sense ẹ eh? ó ti sún mi jàre. kí ló dé tí wọ́n ń sọ̀rọ̀ báyìí oníkó ìṣòro ọgbọ́n ń sìn ni ká wọlé ká lọ gba yàrá wa ń sọ work and book story. ṣe you know what ṣé mo pọ́ mọ yín ti ká wa ṣá. ọmọ wo. ṣé wà ṣé mo pé the last time ṣe wálé tẹ fi wá bá mi nínú kitchen yẹn ṣé mo pé ṣé wà rí wa ṣá. What? Yes, Monko, we need to stop all this. I'm getting tired. In fact, only ní evidence. Ó fi picture mi you ìwọ̀n mi báyìí and I was shocked. I mi já. Ó dẹ̀ blackmail me seriously pé òun máa sọ fún mọ̀mí Oh, òun. Tọ́lá, ó phone. I am telling you. Oh, yeah. Ó yà èmi àti ẹ sórí fóònù. Yà sọ. Been to ẹ̀ lọ́wọ́ náà ṣe wò pé kò kò yà á wèrè. Hmm? Ah, ah irú ọ̀rọ̀ wo lẹ ń sọ yẹn pé mo máa ṣe ya ọmọ àbúrò ẹ̀gbọ́n mi wèrè àtòrí kíni i don't like it that's that's an expensive joke kíni. àwọn àtẹkẹ sí ọmọ that's a ridiculous thing to say. i'm i'm just joking. Ah, ẹ má bàbá mi jókè irú jókè mọ́ ah, ẹ ṣe pa. tí wọn lóògùn ni wọn fi yà á. ó sún mi ìwọ irú ọ̀rọ̀ wo lẹ ń sọ èmi ò láìkẹ́ o. ẹ ah, ṣe ẹni mi gbàgbé yẹn yá wọlé hmm? yá wọlé yá wọlé. pẹ̀lú gbogbo eléyìí náà a tún máa wọlé. ó wà lára mi gan wọn jà ṣeré kéré tó bá lọlé aṣọ máa rò fún yẹ bí ṣe ń gbádùn tó ń dán rò fojú lásán ni kọ́ táwọn fún yà gan-an bóyá ló. nǹkan náà máa ń dùn mọ́ olúwẹ̀ náà ní fúnà tó ẹ wo last one tá a máa ṣe lélẹ́yìí o. <laughs> last one kan alpha no o ti mọ̀ ọ́. Oh, ah. Jésù Kristi máa ń kàwé náà ọlọ́run dáná ọba ìlànà ológun àti ọlọ́ra bàbá ọmọ àti ẹ̀gbọ́n náà a gbàdúrà lórí ìrọ̀ṣẹ́ pé gbogbo tó wà ní ayé rẹ̀ gbogbo ogun àfọwọ́fà máa yé rẹ̀ kí ọlọ́run kò mú un àdúrà. kíní ọ̀hún fi hàn mí ni wípé lórí ọmọ yín àjẹkùn ò mú oṣokùn ò gbé ìdààmú kan ò sí ṣùgbọ́n òun fúnra rẹ̀ ló fi ọwọ́ ara rẹ̀ ló fi ṣe ara rẹ̀ ṣùgbọ́n tẹ bá tẹnu dáadáa ó láwọn nǹkan kọ̀ọ̀kan tó ṣe àjẹwọ́ fún yín. Thank you ẹ ṣì lè máa lọ náà tó bá ṣe lè máa máa jẹ́ kẹ́ ẹ ṣì lè sùn ẹ ṣì lè nìkan tí pásítọ̀ sọ àfọwọ́fà ni kò kí ń ṣọwọ́ ayé gbọ̀gbà táwa náà ti wá mọ̀ ipá àfọwọ́fà ni àní dáadáa ni a lè dánmọ yìí dá o. ẹ bọ kí ló fẹ́ ká ṣe báyìí tó yọ lọ ṣé èyí tá à ń ṣe láti jẹ́ yóò tó ni ṣé mo fẹ́ mo fẹ́ pa ni àbí mo fẹ́ dì ló ní ọwọ́ mo bó má jáde mọ́ àbí báwo ẹ ebi láàrin ẹ̀yìn méjì wọn tó jẹ́ màmá ẹ obìnrin sóbìnrin ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa bára yín sọ̀rọ̀ tó máa jẹ́ kó yí pé nǹkan tó ń ṣe yẹn kò dáa. ẹ má da gbogbo ẹ lé mi lórí má da lé mi lórí wo ọmọ ẹni ò lè burúburú ká lè fẹ́kùn pa jẹ́ o. kì í ṣòro pa ní. nígbà tọrọ dẹ ti rí báyìí àwa la máa mọ nǹkan tá a máa ṣe sí. mi ò sọ pé a ṣe nǹkan sí bọ̀ iṣẹ́ wà lọ́wọ́ ẹ̀jẹ̀ mi lọ ni mo sọ. iṣẹ́ wà lọ́wọ́ bẹ́ẹ̀ ni. àjọ wà ń together ìtù ìtì ni ṣé ò sí lọ́wọ́ mi jù wọ́n lọ. ìjà tó wà lé àjọ wọn máa jà ní. àjọ wọn máa jà ní máa fún gbogbo support ṣé o mọ̀ pé káàdì wọ́n mọ̀ ẹ̀ ṣe fún mi ṣá ìka ló ṣe fún mi ah, ah. ṣé o fẹ́ sọ wípé ìwọ ò mọ gbogbo nǹkan tí adéṣẹ́wà ń ṣe o ò lè sọ fún mi gbogbo ẹ̀ ló ṣàṣojú ẹ̀ o ò sọ̀rọ̀ o kò máa máa lọ kiri o máa máa ṣàbòsí kiri. gbẹgbẹgbẹgbẹ sọ mẹmẹmẹ ìwọ wà nílé gbogbo ìṣẹ̀lẹ̀ lójú ẹ ṣó o rí ni láti tó ẹ ṣé kò yẹ kó ti sọ fún wa. Ah, ẹ kì í fún mi látẹ̀ǹṣọ̀n ni mo fẹ́ sọ fún yín. ẹ kò sí wàhálà èmi kò máa dé mi by in like two weeks My wife wọ́n ìfúnpadà Amẹ́ríkà ẹ̀ á lè sọ̀rọ̀ that. no mo ti bá dé sọ̀rọ̀ ọ̀sán kò máa gé ẹ̀tẹ̀ ìyẹn ti wàhálà rárá everything. kí ló ṣẹlẹ̀ kí ló dé. mo fẹ́ bá Do I go? Do, ló wá Okay. jọ jọ ké máa gbé padà. mo fẹ́ sọ nǹkan fún un. bẹ́ẹ̀ ni sá. ló wá gbé ọmọ orí odó ló fi sáré bọ̀ bẹ́ẹ̀ tí wọ́n ti bá mi lọ turn by mistake tí ó lọ làwọn lórí kọ́. ọ̀rọ̀ yẹn wá important dadi. ọ̀rọ̀ wá important kí ló ṣe tẹ́lẹ̀. mo fẹ́ bá yín mo fẹ́ gúnyàn ní ìyàn tí mo fẹ́ gúnyàn ní. ìyàn tó fẹ́ gúnyàn wà important sẹ́ ọ̀rọ̀ ìjọ olùbẹ̀rẹ̀ sí bá mi sọ̀rọ̀ láàrin kan pa get out of this place get out. bó ṣe rí nǹkan bí ọmọ orí odó ni ọ̀rọ̀ àbòsí ló máa ń sọ báwo ló ṣe fẹ́ fẹ́ látẹ̀ṣọ́ ṣé wàá mọ̀ pé orúkọ báyìí ló fẹ́ sọ ni òun tẹ́wọ́n sí òun tẹ́wọ́n kàn ṣe báyìí ó máa ṣe bí wọ́n rún ṣe kínní lẹ́nu ẹ̀ ó ó ń ṣọmọ gidi. ẹ̀gbọ́n bá ti a bá sọ ọmọdún lórí burúkú fún mi ẹ bàbá yẹ ọmọ jẹ́ fún mi o mélòó ni mo bí ojúkọ ẹ̀pọ̀ ojúkọ èrè ẹ tí ò tún wá fẹ́ níyọ̀ kò níyọjú ọlọ́run jọ ṣàánú mi ò ọlọ́run bá kó tiẹ̀ yé mi kí o ní ọmọ kó máa ṣe báyìí kiri lọ ṣàánú yóò fẹ́ jẹ́ kó rí mi. gbogbo iṣẹ́ tí o ti fi ọjọ́ àárẹ̀ ẹ̀ ṣe ta ló máa wá kó gbogbo ẹ̀ báyìí torí ọlọ́run ọmọ kan péré ta tún bí tá a dred tó máa ṣojú tó máa ṣẹ̀yìn wa. Hey, ewo ṣé kò ṣe pàṣẹ fail as parents. no no no no no no no, sọ okay very soon. Let's Okay. ẹ kú tọ́jú. sure be fine Ati take blood samples ẹ eh, so that Ali she random test the ẹ Only that jump. she needs to eat so that Ali take another blood sample two hours after to watch ti jẹun You know, there's a particular test you have to take again after two hours to write your so she really needs to eat. Okay, about me, try Keje Kojo. So Tabati she test results about judge? then we will know what exactly that is that to treat her Of course, we understand what's wrong, but we need to know what exactly is wrong medically so we know what to treat her on. Should go? I should go. She'll be fine. I should, doctor. She'll be fine. ọmọ tá a bá ń bá wí tó wá rùn kí ó ṣetán àti parun ni àlọ́mọ tá a ń bá wí tó wá rùn kí ó ṣetán àti parun ni máa sára rẹ̀ di ikú tó ń jọ gẹ̀dẹ̀ tó ń rẹ̀ dí láláì mọ̀ wípé ohun tó dùn ní ìpànìyàn máa rántí bọ́jọ́ ọ̀la rẹ̀ ṣe kọ́. I'm on my mind. lóòrè lọ́dọ̀ àwọn ọ̀dọ́ ọ̀pọ̀lọpọ̀ lọ́dọ̀ àwọn by the twenty twenty five wèrè náà máa tọ̀ títì rẹ̀ ó ń ṣe oògùn olóró nìkan fífún àwọn oògùn tá à ń lò fún àlàáfíà ara wa oògùn oníkèlè onígbò fún ọ̀sẹ̀ méjì àdàlẹ́nu lẹ́ẹ̀kan náà ó bà lè get high or tipsy ṣe ti di pé kò dára so it's time to stand against drug. so that you will get all good. So, my friends, say no to what? What? yín lẹ́kùn fi ṣà àti ẹ̀sìpẹ̀tì yìí ló jẹ́ pípẹ́ ẹni ọtí mo flag tí ẹ fọ́n ipò káàdì ń bẹ́ẹ̀ wọ́n ti dàrú ọ́ tí wọ́n ẹ ló sọ ìtọ́ fúnra tí ẹ fún bá àti ẹ̀ tí wọ́n á nílẹ̀ láti máa lọ sí aṣọ rọ̀ tí ẹ fọ́n bẹ́ẹ̀ pàṣẹ dìbò tó tó jẹ́ kí ẹni mo kẹ́ra ló sílẹ̀ bàbá ṣe láì kúkẹ́ra wọn ó kẹ́ra jáde tó máa ń bí nínú ilé ilé ìgbọ̀gbọ̀gbọ̀gbọ̀ tó ti ẹ̀ kó máa ń tẹ̀lé kó lọ

ìgbẹ́ burúkú ń bá wa rere jẹ́. need not to refer any to orthopedic hospital. Okay. Because orthodontia is not something we can handle here. Okay. So, tètè bá mi prepare for me so that má lè fail. Be fast about it. Oh, error, sir. Yes. Okay. A minute, Okay. ẹ pẹ̀lẹ́ sàn. well um, results test ta ṣe going to judge it, and um, I realized pé she took too um, much of her drugs and alcohol All they ó affected in so many ways I read blood in her urine which means that she's having a little bit of kidney problems and um, she has lost potassium. Her creatinine is low, her sodium is low. So, and that is why she's weak at the moment. I would just advise that because it's not just that only kidney problem. If care is not taken, only, only kidney failure anytime soon. Yes, her kidney is very, very bad. It's damaged. So, I need like a transplant. What? We need like a kidney transplant. there's really nothing we can do about it. The only thing tẹ́lẹ̀ she'll ń is ká ṣe transplant fún. and uh, sir uh, Sherry we have to be careful as parents because by me, gbogbo ìgbà náà kọ́ ló máa ń jẹ́ peer pressure ló máa ń jẹ́ kí àwọn ọmọ máa rìn ìrìn tó yẹ kán rìn ìgbà kó bá ti kó dà tó bá jẹ́ peer pressure náà gbà mí tá a bá ń ṣọ́ ọmọ wa tá à ń fún wọn ní attention sí children don't like it gbogbo àwọn láti pass through gbogbo àwọn stages yẹn tàwa believe pé àwọn parents wà àjèjì wọn bọ̀ wọ́n ń ṣọ́ alápá wọ́n ń ṣọ́ they don't like it wàá la máa fagídí mu so that tó bá ti rìn ìrìn tí ò yẹ kan rìn á ti tètè fura á ti tètè kọ́ wọn padà you understand because oríṣiríṣi ló wà ń tà ń sìn oríṣiríṣi mo ní ọ̀rẹ́ kan tó ní hòtẹ́ẹ̀lì ṣé ẹ mọ̀ pé wọ́n ti ń sáàbò codeine as ọtí ló tẹ̀ ọ́n yes codeine oògùn tó yẹ kó lò they now serve it wọ́n máa kọ́ sínú list wọn ipe àkílẹ̀ fẹ́ mú ra o sọ wọ́n kọ́ sábẹ́ ọtí ipe àṣìṣe vodka ni o gin ni o kíni kan wọ́n á fi codeine náà sí wọ́n ti ń sáàbẹ̀ so they don't see it as anything bad àwọn míì fa gan àwọn míì wọn kò tún gbó lásán wọn wá tún fi alábùkù sáàrin ẹ̀ wọ́n á tún fi léèsẹ̀ àwọn míì mú spirit methylated spirit wọ́n fà sọpọ̀ lọ tramadol pẹ̀lú kíní lóye kó jẹ́ wọ́n ti ń lù wọ́n wọ́n mú nǹkan tó ní ìdẹ̀ fún wọn abuse ẹ̀. wọn tó tó kí la fẹ́ ṣe bí tó ráyè lò ó ń tẹlifíṣàn àwọn ọmọ tá à bí sinmi irú ọmọ bẹ́ẹ̀ a lè máa sọ pé kó má jáde then ká ní everything wà òkè ni ṣèlú à jáde á wọlé ní normal time tá lè bójútó mọ́ but in the case where the mother will go out ọkọ náà jáde no ó terrible gan ó terrible. irọ́ ẹ ní kó máa jáde tó bá wà nílé gan tó bá máa mú àrùn ṣebí ni kò gbé kò ti gbé drink sọ́wọ́ ni ẹ̀yin ò mọ́tò ti pò mọ́ drink ẹ̀ mọ́tò ti pò mọ́ drink ó ní kan láti ń pè é sí skúṣì ẹ bá lọ́wọ́ ẹ̀rọ pé zobo lọ́mú wọ́n ti pogbó mọ́ wọn pogo kó dì mọ́ pé oríṣiríṣi mọ́ mo ti mú rí mi mọ́ yes mo rí mokoro mokoro normal scotch táwọn tá à yẹn ní ojú mi dẹ̀ wọ́n mo ní mi mo mú tán ìgbà tí mo lè ṣiṣẹ́ ládàradà mo park mọ́tò mi sẹ́gbẹ̀ẹ́ kan tí mo sùn kí tó gẹ́tì ara mi padà so you won't you won't even know you see them wọ́n máa gbé kókì dání ẹ máa lọ sáwọn gatherings sí ẹ̀kọ́ lè gba cup lọ́wọ́ yàn mú so ẹ need láti transplant here very soon sir ìjà farade wo you have to really do it fast um, that's the only option we have now sir.

sílẹ̀ fún eh, ìwọ tá a ṣe fún gan-an ojú ojú máa dúró gbà báyìí torí ọlọ́run. Did we go wrong? I don't get it. Kí ni a ṣe gbogbo? Shewa, no, hmm? mommy is sorry, mommy is here. No, mommy is here, okay? Mommy is here. Mommy is here. Shewa. Shewa. ṣetán àti parun ni àlọ́mọ tá a ń bá wí tó ń warun kí ó ṣetán àti parun ni máa sára rẹ̀ di ikú tó ń jọgẹrẹ tó ń rẹ̀ yí láláì mọ̀ wípé ohun tó dùn ní pani máa rántí bọ́jọ́ ọ̀la rẹ̀ ṣe é